Exercise 1, columns 1 and 2. Jẹ́ mo jẹun jù pẹ́ mo pẹ́ jù mo mutí jù mo sùn kàwé mo kàwé jù mo mo mutí jù jẹ mo jẹun jù sùn mo sùn jù pẹ́ mo pẹ́ jù kàwé mo kàwé jù. Exercise one, columns one and three. Jẹ. Èmi náà jẹun jù. Pẹ́. Èmi náà pẹ́ jù. mu èmi náà mutí jù sùn èmi náà sùn jù kàwé èmi náà kàwé jù. èmi náà pẹ́ jù kàwé èmi náà kàwé jù mu èmi náà mutí jù sùn èmi náà sùn jù. jẹ́ èmi náà jẹun jù. Exercise 1, columns 1, 2, and 3. Jẹ́ mo jẹun jù. Èmi náà jẹun jù. Pẹ́ mo pẹ́ jù. èmi náà pẹ́ jù mo mo mutí jù èmi náà mutí jù sùn mo sùn jù èmi náà sùn jù kàwé mo kàwé jù èmi náà kàwé jù mo mo mutí jù èmi náà mutí jù jẹ mo jẹun jù. èmi náà jẹun jù. Exercise two, columns one and two. Lọ. So ti lọ sí Ìkòyí? Jẹun. So ti jẹun? Parí. So parí iṣẹ́ rẹ̀? dé ṣó ti dé pè ṣó ti pè yín kọjá ṣó ti kọjá. Exercise two columns one and three Lọ. Kò tíì jẹun kò tí ì jẹun parí kò tí ì parí dé kò tí ì dé pè kò tí ì pè wá. kọjá kò tíì kọjá. Exercise two columns one, two and three. Lọ. Ṣó ti lọ sí Ìkòyí? Kò tíì lọ. Jẹun. Ṣó ti jẹun? kò tí ì jẹun parí ṣó parí iṣẹ́ rẹ̀ kò tí ì parí dé ṣó ti dé kò tí ì dé pè. ṣó ti pè yín kò tí ì pè wá kọjá ṣó ti kọjá kò tí ì kọjá. Exercise 3, columns 1 and 2. lọ. Ó fẹ́ lọ wẹ̀. Dé. Ó fẹ́ dé. Nara. Ó fẹ́ nara tán. Kọjá. Ó fẹ́ kọjá. Pè ó fẹ́ẹ́ pé ọmọ nara ó fẹ́ẹ́ nara dé ó fẹ́ẹ́ dé pè ó fẹ́ẹ́ pé ọmọ lọ. ó fẹ́ lọ wẹ̀ kọjá ó fẹ́ kọjá. Exercise 3, columns 1 and 3. Lọ. Nígbà wo ni yóò lọ wẹ̀? Dé. nígbà wo ni yóò dé nara nígbà wo ni yóò nara tán kọjá nígbà wo ni yóò kọjá pè nígbà wo ni yóò pè ọmọ. kọjá nígbà wo ni yóò kọjá lọ nígbà wo ni yóò lọ wẹ̀ nara nígbà wo ni yóò nara tán. Exercise 3, columns 1, 2, and 3. lọ ó fẹ́ lọ wẹ̀. nígbà wo ni yóò lọ wẹ̀? dé ó fẹ́ dé nígbà wo ni yóò dé? nara. ó fẹ́ nara tán nígbà wo ni yóò nara tán kọjá ó fẹ́ kọjá nígbà wo ni yóò kọjá pè. ó fẹ́ pe ọmọ nígbà wo ni yóò pe ọmọ dé ó fẹ́ dé nígbà wo ni yóò dé pè ó fẹ́ pe ọmọ nígbà wo ni yóò pé ọmọ nara ó fẹ́ nara tán nígbà wo ni yóò nara tán. End of Unit 39.